أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين والسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tó fi ìfẹ́ tó fi fún wa ní ẹ̀mí ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá ń ṣe ní inú tírà umdatul ahkam ti afa abdulgani almaqdisi ọlọ́run ọba kí ó yọ́nú sí à ń sọ̀rọ̀ ní orí salatul istisqa ìrun tá a máa ń kí tá a fi tọrọ òjò a sọ̀rọ̀ lórí lọ́sẹ̀ tó kọjá kí ni ìtumọ̀ al-istisqa a sọ̀rọ̀ lórí ìdájọ́ istisqa àwọn ẹ̀rí tó fi hàn pé ṣíṣe kíkírun istisqa orí ṣẹ̀ríà ló ọgbọ́n àti òye tí ń bẹ nínú tí ọlọ́run ọba tó fi lélẹ̀ fún wa láti máa kírun ìbẹ òjò ní òní insha Allah ta'ala a ó dìde lórí ìjáde lọ kírun náà àti báwo la ti kírun ọ̀hún àdìsí wa láti ọ̀dọ̀ Hisham ibn Ishaq ọmọ abdullah láti ọ̀dọ̀ bàbẹ́ ó ní arsalani alwalidu ibn uqba wa huwa amiru almadina alwalid ọmọ uqba lọ́jọ́ náà lọ́hùn ó ní ọba àbí aṣíwájú madina ìlú anabi sallallahu alayhi wa sallam oni alwalid ọmọ ọgbà ọ̀ràn mi lọ sí ọ̀dọ̀ ibn abbas an as'alahu anil istisqa kí n bí léèrè báwo láti kírun istisqa fa'ataituhu mo bá wá sọ́dọ̀ mo bá bí léèrè na abdullahi ibn abbas ló bá dá lóhùn pé inna rasulallah sallallahu alayhi wa sallam kharaja mutabadhilan mutawadi'an mutadarri'an wípé anabi sallallahu alayhi wa sallam ó jáde ìjáde rẹ̀ kò jáde pẹ̀lú ọ̀ṣọ́ kò ṣọ̀ṣọ́ jáde lọ kírun náà ó sì jáde pẹ̀lú rẹ̀lẹ̀ àti ìtẹríba fọ́lọ́run àti ìbẹ̀rù hatta atal musalla falam yaktub khutbatakum hadhihi títí ó fi wá sí musalla níbi tó ti kírun ìdí àmọ́ ẹ̀rí irú khutba tẹ́ ẹ máa ń ṣe irú ẹ̀kọ́ ni anabi sallallahu alayhi wa sallam ṣe walakin ṣùgbọ́n lam yazal fi du'a anabi sallallahu alayhi wa sallam kò yẹ̀ ó ń ṣe àdúrà ní kíkankíkan wa tadarru pẹ̀lú ìtẹríba fọlọ́n àti ìbẹ̀rù rẹ̀ wa takbir àti ṣíṣe kábàrà fọlọ́n wa kama kana yusalli fil eid gẹ́gẹ́ bó ti máa ń kí ní irun eid hadith yìí hadith tí ó tó wà sahih ni imaamu tirmidhi nínú tírà rẹ̀ ó ní wa huwa qawlu shafi'i eléyìí ni ọ̀rọ̀ tí imam shafi'i tó lọ lórí ẹ̀ pé yusalli salata al-istisqa nahwa salata al-eidain a gẹ́gẹ́ bá ti máa kírun eid. يكبر في الركعة الأولى سبعا وفي الثانية خمسة آسي كبرا نركع لقوقو ركع ميتي آسي ركع نركع لكجي آسي كبرا ركع كبرا مارو ججباتي من كينو عيد kábàrà méje rákà àkọ́kọ́ kábàrà márùn ní rákà ẹlẹ́ẹ̀kejì ẹ̀rí wọn ò ní àdísì ibn abbas tó ní anabisa sallam ó máa ń kírun istisqa gẹ́gẹ́ bó ṣe máa ń kírun eid bẹ́ẹ̀ náà ni wọ́n gbà wá láti ọ̀dọ̀ imam malik tinbifi ó ní ruwiya an malik ibn anas agba ọ̀rọ̀ wá láti ọ̀dọ̀ malik ọmọ anas annahu qala òun sọ pé la yukabbiru fi salati istisqa kama yukabbiru fi salati al a kì ṣe kábàrà ní irun istisqa bá a ti ṣe kábàrà ní irun eid so eré fi hàn pé ìyapa ẹnu bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ni ìyapa ẹnu wà níbi èwo lákọ̀ọ́kọ́ ṣe àdúrà lákọ̀ọ́kọ́ ṣe ni àbí irun lákọ̀ọ́kọ́ sí àbí irun lákọ̀ọ́kọ́ kí wọ́n bi Imam Malik léèrè kí ni èyí tá a ṣe báwo láti kírun istisqa faqala ló bá sọ pé rak'atani rákà méjì lẹ́ẹ̀kì walakin yabda'u al-imamu bis-salati qabla al-khutbah ìmáàmù ọkọ̀ọ̀kọ́ kírun síwájú kó tó ṣe khutba wa yusalli rak'atayni yóò kí rákà méjì thumma yaktubu qa'iman yóò wá dìde yóò ṣe khutba ní dúró wa yad'u wa yastaqbilu al-qibla yóò gbàdúrà yóò fi ojú kọ al-qibla wa yuhawwilu rida'ahu hina yastaqbilu al-qibla yóò yí ẹ̀wù rẹ̀ padà nígbà tí ó bá fẹ́ dojúkọ alqibla wa yajharu fi rak'atayn bil qira'a yóò kéwú tí ó ké nínú òrùn náà wọn ó kéwú náà jáde ni wa idha hawwala rida'ahu ja'ala alladhi 'ala yamini 'ala shimali tí ó bá yí ẹ̀wù rẹ̀ padà yóò fi ọ̀tún yóò fi sósì yóò fòsì sọ́tún walladhi 'ala shimali 'ala yamini wa yuhawwilu an-nasa ardiyatahum bẹ́ẹ̀ làwọn náà àwọn èèyàn tí wọ́n wá kírun bẹ́ẹ̀ làwọn náà ṣe yí aṣọ wọn padà ìdá hawala ìmáàmù rìdá o tí imam bá yí tiẹ̀ padà tán wayastakbiluna alqibla wa hum wọ́n dojú kọ alqibla ní dúró wọ́n máa gbàdúà so eléyìí nínú ọ̀rọ̀ imam malik ó fi hàn pé ìrúnlá kọ̀ọ̀kan kí síwájú khutbah bẹ́ẹ̀ náà ni àwọn àdìsàn náà wá pé àkọ́kọ́ anabisa asalam kọ́kọ́ kírun ní síwájú kó tó ṣe khutba àdìsí ah, ibn abbas tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí nínú àwọn tó ń gbà wá afa zuhuri òun ló ṣe ètò rẹ̀ ní títò tó dáa ó ní inna rasulallah sallallahu alayhi wa sallam kharaja yastasqi anabisa asalam ó jáde torí àti lọ rọ àti lọ bẹ lọ́n fún òjò fastakbala alqibla ó wá dojúkọ alqibla fasalla bihim rak'atayn ó kírun raka méjì jahara fihima bilqira'a ó kéwu náà jáde wa hawwala rida'ahu lọ́wọ́ yí ẹ̀wù rẹ̀ padà wa rafa'a yadayhi wastasqa lọ́wọ́ gbọ́wọ́ ẹ̀ sókè ó ń gbàdúrà ó ń wastaqbala alqibla ó dojúkọ alqibla eléyìí في hàn pé irun lákọ̀ọ́kọ́ kí lẹ́yìn ìgbà tí a bá kí irun tán ìmáàmù ó ṣe khutba yóò bá yóò yóò yóò ṣe wáàzí fáwọn èèyàn yóò bá wọn lẹ́rù kó fi sẹ́ẹ̀sẹ̀ lẹ̀ torí pé ohun tó máa ń mú kí ọlọ́run kó máa rọ̀jò òun náà ni tí ẹ̀ṣẹ̀ bá pọ̀ yóò wá dojú wọn ó dojú kọ alqibla wọn máa gbàdúrà ní kíkankíkan bákan náà nínú àdìsí tá a kà nínú lọ́sẹ̀ tó kọjá òun náà ní kharaja nabiyu sallallahu alayhi wa sallam yastaqi anabi sallallahu alayhi wa sallam ó jáde ó lọ bẹlọ́n kó rọ̀jò fatawajjaha ila alqiblati yad'u ó kọjú sí alqibla ó ń bẹlọ́n ó ń ṣàdúà wa hawwala ridaahu ó yí aṣọ rẹ̀ padà thumma salla rak'atayn ó kírun rákà méjì. جار فيهما بالقراءة وكيو جادي تابا ولي أرجو oni anabisa asalam jáde ó ń bẹ ó ń bẹ lọ́n fún òjò ó kọjú sí alikibla ó gbàdúrà ó wá chẹ́ǹjì aṣọ rẹ̀ lẹ́yìn náà wọ́n ṣàìsàn kí irun rákà méjì èyí ni pé ó ṣe àdúrà síwájú irun but uh, èyí tí àwọn afa èmi ni pé ọ̀rọ̀ tí ó lágbára jù náà ni pé irun ni imam máa kọ́kọ́ kí lẹ́yìn ìgbà tó bá kírun tán yóò ṣe khutba fáwọn èèyàn yóò ṣe wáàsí fún wọn yóò ràn wọn létí ijó gbẹ̀ndẹ̀ alkiyama yóò ní kó fi sẹ́ẹ̀sẹ̀ lẹ̀ pẹ̀lú oríṣiríṣi àwọn nǹkan tí ó mà tó máa mú kí ọlọ́run ọba kó bínú sí àwọn ẹ̀dá ẹ̀ láti má rọ òjò fún wọn yóò ní kó fi lẹ̀ wọ́n wàá dojúkọ alqibla wọ́n bẹ̀rẹ̀ sí máa gbàdúrà nígbà tí wọ́n bá dojú akọ àlùbẹ́kẹ́bìlà ẹ̀gbà ni wọ́n yẹ wọ́n yí aṣọ wọn padà wọ́n á máa gbàdúrà wọ́n máa gbàdúrà wọ́n máa gbàdúrà lè tọ́pọ̀ àwọn afá wọn ṣe ìyapa ẹnu lórí pé istisqa yẹn ṣé a lè ṣe láì jẹ́ pé akírun kọ́ ẹ pé àdúrà nìkan láṣe ẹni jáde lọ sóde ìlú kọ́ ẹ jẹ́ pé àdúrà nìkan láṣe láì jẹ́ pé akírun nínú ẹgbàwọ́rọ̀ tí abdulrazak tó gbà wá láti ọ̀dọ̀ ibn abi shayba nípa ìjáde sayidina umar láti lọ bẹlọ́n fún òjò nígbà tó jáde pẹ̀lú àwọn èèyàn wọ́n ní famazada al-istighfar hatta raja kò lékún lórí istighfar títí ó fi padà wálé ó kó àwọn èèyàn jáde kò lékún lórí pé ó ń ṣe astaghfirullah astaghfirullah astaghfirullah ní kíka kíka tó fi padà wálé faqalu ya amiral mu'minin wọ́n á bi léèrè wọ́ aṣíwájú mùmíní ma ra'aynaka istasqaita àárí kó kírun ìbẹ́lọ́n fojú ló bá ní laqad talabtul matara bí mọ̀jáde mo ti bẹ́lọ́n ni ni mo ti bẹlọ́n fún òjò pẹ̀lú lẹ́kùn sánmà pẹ̀lú sísí lẹ́kùn sánmà èyí ni pé mo ti bẹlọ́n kọ́rọ̀jò pẹ̀lú sísí lẹ́kùn sánmà wọ́n á ní kí ni tó gbà lérò lórí ẹ̀ ó ní ọlọ́ni fakultu stakfiru rabbakum innahu kana ghaffara yorùsílì sàmà alaykum midrara ọlọ́ni anabi nù sọ fáwọn èèyàn rẹ̀ pé ẹ lọ ṣe istikfar fọlọ́n torí pé ọlọ́run aláforíjì ni tó bá foríjì yìí tán yọ ọrọ̀ jù fún yín so a sì ti tọrọ àforíjì ká máa retí òjò lókù so ìdínú tí àwọn afáàní kò burú kó yẹ pé a lè jáde láì jẹ́ pé a kírun kó yẹ pé a kàn lọ gbàdúrà bẹ lọ́hùn ipe kí ọlọ́run rọ̀jò fún wa. bákan náà irun àbí istisqa bíbẹ lọ́hùn fójò ó póríṣiríṣi ìmáàmù Nawawi nínú tírà rẹ̀ al-Umm ó ní al-istisqa anwa istisqa yẹn ó póríṣi an-naw' al-awwal oríṣi àkọ́kọ́ wa huwa adnaha ó lè tó kéré jù ad-du'a bila salat oni ká wàlà wàlà khalfa salat kìí sì ṣe lẹ́yìn irun kákan lọ gbàdúrà lásán a lè ṣe ní lọ́kọ̀ ló ń kálukú ṣe títí ẹ̀ mujtami'ina a sì lè kójọ káṣe nínú mọ́sálásí àbí lóde mọ́sálásí. naam ó ní èyí tó dáa jù ó ní kó pé àwọn tí wọ́n bá níbẹ̀rù Ọlọ́run wa ká tì wọ́n síwájú kọ́yá pọ́n wọn ni wọ́n máa wọ́n máa wọ́n máa bẹ lọ́n àwọn kan máa ṣe àmì gbogbo àdúrà tán bá ṣe nìyẹn gẹ́gẹ́ bí Sayyidina Umar bó ti ṣe tó ní kí Abdullahi Abbas ibn Abdulmuttalib kọ́ bẹ lọ́n fún òjò tẹ́lẹ̀ anabi sàlá sàlám làwọn máa lọ bá ṣùgbọ́n tí a ń gbà tá anabi sàlá sàlám ò sí láyé mọ́ àwọn á bá ọ pé wọ́n ni kò síwájú wa kó wá bá wa tọrọ òjò lọ́dọ̀ ọlọ́run ọba wọ́n ní náwó alákọ̀ọ́kọ́ ni anáwó thani ẹlẹ́ẹ̀kejì wọ́n wà àwòsàtò àwọn ní òní intermediate àdùá khalfa salatul juma òní ká gbàdúrà ká tọrọ òjò lẹ́yìn ìgbà tá a bá kírun jimata aw ghayriha mina salawat àbí lẹ́yìn irun míì tí kìí ṣe irun jimá ẹni pé lẹ́yìn bàbá kírun tán káwa káwa bẹ ọlọ́nkọ́nà ọba rọ òjò fún wa àbí kò tiẹ̀ jẹ́ pé nínú khutba jimá náà ni nígbà tí imam ṣe khutba lọ ó wá bẹ lọ́n torí pé ọlọ́n kò sí òjò ó wá bẹ lọ́n fún òjò wọ́n ní eléyìí náà ó wà nù náwó al-istisqa ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní ló dáa jù. وهو الاستسقاء بصلاة ركعتين وخطبتين oni kase istisqa kabelon fojo pẹ̀lú raka méjì àti khutba wa ta'ahhubu laha qabla dhalik kasi múra dè síwájú ká tó lọ ẹni pé onkaluku ti mà á múra á lẹ̀ lọ lálọ́bẹ lálọ́bẹ lọ́n fún òjò náà àfa àfa gba Ibnul Qayyim nínú tírà rẹ̀ zadul ma'ad ó ní àwọn etí ó wá láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam níbi istisqa wọ́n pọ̀ lóríṣiríṣi alákọ̀ọ́kọ́ nú ẹ̀ yawmal jum'ati ala al-minbari fi athnai al-khutba òun ni pé lóòjọ́ jimá nígbà tí àfa imam tó bá wà lórí minbari nígbà tó bá ń ṣe khutba lọ kó bẹ fún òjò anabi sallallahu alayhi wa sallam ṣerú ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé annahu wa'ada an-nasa yawman yakhrujuna fihi ila al-musalla ó ní ká sọ fáwọn èèyàn pípẹ́tọ̀ lóòjọ́ báyìí a ó jáde o láti lọ bẹ̀lọ́n fún òjò <clears throat> so wọ́n wá jáde lamma tala'ati shams nígbà tí oòrùn yọ ẹnikẹ́ni ní àsìkò ah, duha mutawadi'an pẹ̀lú rẹ̀lẹ̀ mutababilan láì ṣe ọ̀ṣọ́ mutakhashian pẹ̀lú bẹ̀rù ọlọ́run ọba wọ́n jáde lọ pẹ̀lú rínrin sẹ̀ láì fi ìgbéraga kankan hàn torí pé alọ̀bẹ ọlọ́run ọba wọ́n ní alwajhu thalith ojú kẹta tí anabi sallallahu alayhi sallam gba ṣe istisqa annahu istasqa madina استسقاء مجردا في غير جمعة ولم يحفظ عنه في هذا الاستسقاء صلاة ibi anabi sàlá sàlám ọbẹ náà ń fojú láìsèjọ jimá lórí mímbàrí rẹ̀ kí sí kìí sì ṣe lẹ́yìn ìrun wọn kàn gun mímbàrí àwọn sàábì rẹ̀ wà wájú ẹ̀ wọn bẹ náà fún òjò láì kọjú sí alqibla ẹni pé wọn kọjú sí àwọn tí ó ń bá sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ní anabi sàlá sẹ́lẹ̀m ìsásùkọ́ wa huwa jalisun fil masjid anabi jókòó pẹ̀lú àwọn sàhábà rẹ̀ nínú mọ́sálásí ó jókòó wọ́n ń ṣe dars lẹ́nìkan lọ lẹ́nìkan wọlé pé wọ́n anabi sàbá abẹ́ lọ́n fún òjò anabi sàlá sẹ́lẹ̀m sì gbọ́wọ́ òkè ọbẹ̀ fún òjò ní ìjókòó náà báwọn. ojú karùn-ún oni pé annahu istasqa inda al-ahjar az-zayti qariba min az-zawra wa hiya kharij bab al-masjid anabi sallallahu wa lóde ní ní níta masalasi bí a bá wọlé wọ́n pè báàbù ní báàbù ọ̀hún ní ìsìn wọ́n pè ní báàbù salam ó ní anabi wa tí wọ́n fi sọ fún pé kí ó bá wọn bẹlọ́n fún òjò níbẹ̀ náà ni anabi sallallahu sì ti káwọ́ òkè tọbẹ̀ náà fún òjò ẹlẹ́ẹ̀kẹfà annahu istasqa fi ba'di ghazawatihi lamma sabaqahu al-mushrikun níbi àwọn ìjagun tí anabi sàásẹ́lẹ̀ ń jà ọ̀kan wà tó yẹ pé àwọn mushrik àwọn kèfèrí wọ́n ti síwájú anabi sàásẹ́lẹ̀ lọ dó síbi tí omi wà ṣé lásìkò náà kì í ṣe pé wọ́n gbógun wọ̀lú a lọ síbi kan láti lọ jagun ni so àwọn ti sáré lọ dúró síbi tí omi wà nígbà tí anabi sàásánlá dé pẹ̀lú àwọn mùsùlùmí àyè táwọn wà kò sí omi ńgbà tó di pé tó di pé àwọn èèyàn wọn ò rómi òǹgbẹ́ngbẹ́ wọn wọn ò lágbára ni wọn á lọ bá anabi sàásánlá láti bẹ lọ́n fún òjò anabi sàásánlá bá gbọ́wọ́ òkè lọ bẹ fún òjò so àwọn ojú mẹ́fẹ̀ẹ̀fà yìí ó ní Ibn Qayyim ló mú wá nínú tírà rẹ̀ léyìí tó fi hàn pé àwọn ààyè ọ̀tọ̀ọ̀tọ̀ láti lè bẹ́lọ̀n fún òjò kò pa dandan tó yẹ pé ká jáde lọ láti kírun láti ṣe khutba òun náà tí bùkátà rẹ̀ bá wá a òun náà ó wà nù al-istisqa wọ́n sì ní ohun tó dáa jù nìyẹn. now istisqa tá à wí ó fi hàn pé àdúrà ni abẹ lọ́n kọ́rọ̀ jù fún wa lẹ́yìn pa kírun gbogbo ẹ̀ pátá àdúrà ni abẹ lọ́n pé kí ọlọ́run rọ̀ jù fún wa. bí bẹ ọlọ́run ọba àdúrà ó ní ẹ̀kọ́ tá à ń pè ní adab irú ẹ̀kọ́ wo làwa tá a bẹ ọlọ́run ọba lọ́yẹ ká ní fún ọlọ́run ọba tí a fẹ́ bẹ̀ àkọ́kọ́ ni pé àdúrà gan fún rẹ̀ ó pólísì àdúà kan wà tá ń pè ní dùá wòlẹ̀ ìbáàdà èyí ni pé àdúà ìbáàdà àdúà ìbáàdà yẹn ó ní ìbẹ́lọ́n torí pé ká wá láàdá láti ọ̀dọ̀ ọlọ́run pẹ̀lú iṣẹ́ tá à ń ṣe ní iṣẹ́ dáadáa gẹ́gẹ́ bí irun àbí shahadatani àbí ààwẹ̀ àbí zaka àbí hajj gbogbo àwọn ìbáàdà tá à ń fi ara ṣe gbogbo ẹ̀ pátá òun náà ni so eléyìí a gbọ́dọ̀ ṣe fẹ́ lómi àyàfi Ọlọ́run ọba nìkan ṣoṣo hadha náà la yasihu li ghayri Allahi ta'ala kọtọ ká ṣe irú eléyìí fẹ́ lómi àyàfi Ọlọ́run ọba nìkan ṣoṣo gbogbo ẹnikẹ́ni tó bá ṣe irú eléyìí fẹ́ lómi ó kírun fún yàn àbí ó bá yọ sàká torí ìtẹ̀yàn àbótiẹ̀ wàá lọ ájì torí ẹnìkan eléyìí fakọ̀dì káfàrọ̀ kúfúrán akbaran ó ti di kèfèrí èyí tó ti yọkù nù ẹ̀sìn torí pé ọlọ́run ní wa qala rabbukum ud'uni astajib lakum inna alladhina yastakbiruna an ibadati sayadkhuluna jahannama dakhirin ọlọ́run ní ẹ pè mí ń tí wọ́n máa ń ṣe gírímàǹkẹ́ níbi pípè wọ́n wọ iná jahannama tí wọ́n sì lù wá ń bẹ̀ gbére so eléyìí fi hàn pé irú ìbáàdà báyìí a kì í ṣe fẹ́lòmíì pẹ́ẹ́pẹ́ àfi ọlọ́run ọba nìkan ṣoṣo ẹlẹ́ẹ̀kejì onídọ̀á olùmọ́sálà ẹni pé ká béèrè nǹkan àǹfààní àbí ká béèrè kọ́lọ́n lé aburú jìnnà sí wa wọ́n ní irú eléyìí wọ́n ń pè ní dọ̀á olùmọ́sálà tí ó bá jẹ́ pé ẹni abi ẹni ẹni abẹ tí ó bá jẹ́ pé idha kana du'a al-mas'ala sadara min abdin limithli ẹrú lèmi ẹrú lẹ́ni tí mò ń bẹ̀ wa huwa qadirun hayyun hadirun falaysa bi ẹni tí mo sì ń bẹ̀ yẹn yóò lè ṣe ohun tí mo bẹ̀ fún mi ó lágbára àti ṣe ohun tí mo bẹ̀ bákan náà. ọ wà láàyè ń sì ń bẹ níwájú mi mo wá bẹ kọ wọn lágbájá ràn mí pẹ̀lú nǹkan báyìí ntí mo sì bẹ́yìn lè ṣe ni wọn ni kò si aburú nu eléyìí gẹ́gẹ́ ká ní dákò bùn lómi mu atọrọ kíni omi lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n ohun tó lè ṣe fún wa nítorí omi lọ́dọ̀ tí ó bù fún wa fún lóúnjẹ ọlọ́run ní ń jẹ fún yàn tó ń ti bẹ́ẹ̀ náà ń tà tọrọ lọ́wọ́ rẹ ó ní àṣe kò sí aburú kankan bí irú eléyìí wọ́n ní torí pé anabisa asala ni manista adabila fàáìdù gbogbo ẹnikẹ́ni tó bá wá sọ torí tọlọ́n funfun lọ́dọ̀ yín ẹ sọ ní ìsọ tó ń tọrọ ẹni pé ẹ agbára àti fún ní sọtí protection yẹn ẹ fún tọba tọrọ rẹ torí ọlọ́run ọba wa man sa'ala billahi fa'atuhu ẹni ó bá bẹ̀yìn torí ọlọ́run ẹ fún ẹnikẹ́ni tó bá bẹ̀yìn torí ìtọ́lọ́run ẹ fún wa man da'akum fa'ajibu ẹni ó bá ẹ dá lóhùn wa man sana'a ilaykum ma'rufan ẹni ó bá ṣoore fún yín ẹ padà fún un fa in lam tajidu ma tukafi'unahu tẹ́ ẹ̀ bá wá rí tẹ́ fi san padà fad'u lahu ẹ gbàdúrà fún hatta taraw annakum qad kafatumu títí bẹ́ẹ̀ fi rí pé àdúrà tẹ́ ẹ gba ẹ gba ẹ gba kam ó ti tó ń tí ó ṣe fẹ́ mi náà. eléyìí wọ́n ní kò sábúrú ń bẹ ṣùgbọ́n yatlubu minhu ma la yaqdir tí ń wá lọ́dọ̀ ẹ̀dá míì ohun tí ò ní agbára àti ṣe illa Allah àyàfi ọlọ́run ọba ká máa bẹ nìkan kó ṣe nǹkan fún wa tó yẹ pé kò sẹ́ni ó lágbára àti ṣe nǹkan náà àyàfi ọlọ́run fa huwa mushrikun gbogbo ẹnikẹ́ni tó bá ṣe irú eléyìí mushriki náà sì ni. kò síyàtọ̀ kó yẹ pé ẹni tá à ń pè yun hayyan ọ wà láàyè ní aw mayyitan àbó ti kú lópin ìgbà tí ìbá ti ṣe kọ́ lágbára àti ṣe nǹkan yẹn kò sẹ́ni ọ lágbára àti ṣe àyàfọ́ lọ́hùn èèyàn ti ṣe ẹbọ sọ́lọ́hùn ọba gẹ́gẹ́ bí ẹni tí ó ní ya sayyidi fa fulan ishfi mardi mardi aw maridi ipe ìwọ lágbájá dákun bá mi wo aláìsàn mi yìí sàn léyìí sọ pé kò sẹ́ni tó ní ìwòsàn lọ́dọ̀ àyàfi ọlọ́run ọba àbí ìwọ alágbájá bá mi dá eh, ẹni mi tí tí a ò rí bá mi dá padà sọ́dọ̀ mi ọlọ́run ni ó láṣẹ àti dá ẹni tí ò sí nlé lọ́ní àṣẹ àti dá padà àbí kọ́lọ́ pé o dákun fún ṣe ọmọ fún mi kò sẹ́ni tí ṣe ọmọ fún yàyà fi ọlọ́run ọba so eléyìí ní ìsìn ọ̀pọ̀ nù àwọn mùsùlùmí ẹlòmíì lónìí yóò kì mọ́tò mọ́lẹ̀ yóò lọ Ìlọrin lọ́dọ̀ ṣéwù rẹ̀ torí pé ṣéwù rẹ̀ ni ó ṣe ti ń fẹ́ fún un tí ọba sì ti lọ kò tí ì gbádùn gbogbo owó ní ọ̀nà láti lọ rí ṣéwù rẹ̀ torí pé ó ti mọ̀ pé ó ti gbàgbọ́ pé tí ìbá ti ṣe ṣéwù ló fún un ní ti ló ṣe àdúrà fún un àdúrà òun so eléyìí ẹbọ sọ́lọ́run ọba ni so ó pa dandan ká ká ká sọ ara wa níbi tí à ń bẹ lòmíì kó ṣe fún wa a gbọ́dọ̀ bẹ nìkan kó ṣe nǹkan fún wa àyàfi tó ń tàn ní agbára àti ṣe náà torí pé ọlọ́run ní wa in yamsaska Allahu bidurrin fala kashifa lahu illa hu tí ọlọ́run bá fi aburú kan kò sẹ́nì kankan tó lè mú aburú ń kó àyàfọ́ ọlọ́run ọba. وإن يمسسك بخير فهو على كل شيء قدير tí ọlọ́run bá bá fi oore kan ọlọ́run bá ní agbára àti fún ọ lóore kò sẹ́ni tí ó lè ní kọ́ lọ́run mọ́ fún ọ. ọlọ́run ní فلا تدع من دون الله ما لا ينفعك ولا يضرك má ṣe bẹ ẹnìkankan tí kì bá ti sọ lọ́run ẹni tí ò ní àǹfààní kankan ṣe fún ọ tí ò sì ní aburú kankan ṣe fún ọ fàyín fàáltà tó o bá yẹ lè ṣe bẹ́ẹ̀ fàyín nàkà ìdán mínà zọ́ọ̀lìmí o ti da alábòsí alábòsí tá a gbà lérò ń bí o ní shirk torí pé o ní anabi Luqman o sọ fún ọmọ rẹ fún inna shirka la zulmun azim torí pé àìbọ̀ tó rí un àbòsí tóbi ni ọlọ́ni wa in yamsaska Allahu bidurrin fala kashifa lahu illa wa in yuridika bi khairin fala raddala fala radda li fadli tí ọlọ́run bá tó bá ro tó bá fi aburú kankan kò sẹ́ni tí ó mú aburú náà kú tó bá sì jó oore ni ẹnìkan kan ò lè dá oore náà ìdínú tó jẹ́ pé anabi sallallahu alayhi wa sallam ó ní. يا غلام واعلم أن أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لن ينفعوك إلا بشيء قد كتبه الله لك ipe kọ́ọ̀mọ́ ipe gbogbo gbogbo al'umma pátá tán báyìí lè kójọ torí àti fi àti ṣe àǹfààní kan fún ọ òun ò lè ṣe àǹfààní kankan fún ọ àyàfi tí Ọlọ́run bá ti kọ fún ọ tí wọ́n bá sì tún kójọ torí àti pé kí wọ́n fi aburú kan kàn wọn ò lè fi nǹkan kan fún àyàfi tí ọlọ́run ọba tí ọba ti kọ́lẹ̀ fún ọ so eléyìí fi hàn pé a gbọ́dọ̀ pé ẹnì kankan yàtọ̀ sọ́lọ́run tó bá ti dé pé ohun tí à ń tọrọ yẹn ohun tí ẹnìkan kò lágbára àti ṣe àyàfi ọlọ́run ọba ìdúnnù tí ọlọ́run fi ní àwọn bànú Israel wọ́n ti di kèfèrí sọ́lọ́n ọlọ́ni lakọ́dí kẹfọ̀rọ̀ lẹ́dínà kọ́lù iná lọ́ha huwa almasihu ibn maryam wa qala almasihu ya bani israel اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار نبات عن بنو إسرائيل تواني النبي إيسى أني أمولون وبا àbí inna Allaha huwa almasihu ibn Maryam àbí almasihu ọmọ Maryam àwọn gan fúnra ẹ̀ ọlọ́run ọba ni léyìí tó sì jẹ́ pé almasihu ọmọ Maryam àwọn ní ẹ̀yin banu Israel ẹ sin ọlọ́run ọba mi àti ọlọ́run ọba yín ẹ sì mọ̀ pé gbogbo ẹnikẹ́ni tó bá ṣe ẹbọ sí ọlọ́run ọlọ́run ti ṣe àlìjánná léèwọ̀ fún ibùgbé rẹ̀ inú náà ni torí pé gbogbo alábòsí kò ní ní òrùlọ́wọ́ lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkẹ́yàmọ̀ so eléyìí fi hàn pé a gbọ́dọ̀ pé ẹlòmíì àyàfi ọlọ́run ọba àdúrà tá a rí hun ó ní májẹ̀mú ó ní májẹ̀mú ọ̀pọ̀ ọgbà a máa ń gbàdúrà a sì ládùúà ọgbà torí pé a pé májẹ̀mú rẹ̀ nínú àwọn májẹ̀mú àdúrà gẹ́gẹ́ bí àwọn àfáàjọ ṣe àlàyé ẹ̀ ó ní pé alákọ̀ọ́kọ́ al-ikhlas kasi torí ọlọ́run ọba nìkan ṣoṣo wa huwa tasfiyatu du'a wal-amal min kulli ma yashubuhu ó ní ká mú àdúrà wa ká fọmọ́ kúrò ní gbogbo nǹkan tó lè tó lè dọ̀tí rẹ̀ gẹ́gẹ́ bí ká torí rìyá ó di dandan ká torí ọlọ́run ọlọ́run nìkan ṣoṣo fad'u Allaha mukhlisina lahu ddin ẹ bẹ Ọlọ́run ọba léè tó ṣe pé ẹ máa ṣe ikhlas ìjọsìn yín fún Ọlọ́run ọba so Ibn Abbas ó ní kuntu khalfa rasulillahi sallallahu alayhi wa sallam mo wà lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam jọ kan ní anabi sallallahu alayhi wa sallam bá ní ya inni uallimuka kalimat mo fe kọ́ ni awon oro kan ihfadillah yahfaduka so iwo ọlọ́run ọba ọlọ́run so ihfadillah tajidu tujahaka sọ ìwọ ọlọ́run ọba ọba ọlọ́run ọba ní ba rẹ̀ ọba ọlọ́run ọba ní ìyíká rẹ̀ ọlọ́run ọba ó sọ ní gbogbo ọ̀nà kọ́nà idha sa'alta. fasalila tó o bá tiẹ̀ wàá fẹ́ bẹ̀bẹ̀ bẹ̀ ọlọ́run ọba wa idha ista'anta fasta'in billah tó o bá ń wá ìrànlọ́wọ́ wá ìrànlọ́wọ́ ọlọ́run ọba lẹ́yìn náà èyí tí a sọ tán lẹ́ẹ̀kan pé wa'lam anna al-umma law ijtama'at ala an yanfa'uka bi shay lam yanfa'uka illa bi shay'in qad katabahu Allahu lak kọ́ ọ ma pé gbogbo al'umma pátá mẹ́ bá tiẹ̀ wá kójọ torí àti sí ọ láǹfààní kan wọn láǹfààní kankan tán lè ṣe fún ọ àyàfi tí ọlọ́run ọba bá ti kọ fún ọ tẹ́lẹ̀. walaw ijtama'u ala an yadurruka bi shay' tí wọ́n bá péjọ torí àti sí ọ ní tùtà kan wọn ò ní nǹkan kan fi ṣe fún ọ àyàfi tí ọlọ́run ọba bá ti kọ fún ọ torí pé kí ni rufi'atil aqlam ìbèbè tá a fi kọ̀wé àti gbé lọ sọ́dọ̀ ọlọ́run ọba lókè. Okay wàjáfàtì sọ̀hùf ìwé tá a sì kọ́ ó sì ti gbẹ ẹnì kankan tó lè parẹ́ òsì májẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni mùtábà tábà gbàdúà ká gbàdúà pẹ̀lú tí ànábì sàlàsàlà fi kọ́ wa a gbọ́dọ̀ gbàdúà pẹ̀lú tí ànábì ò fi kọ́ wa ànábì ò kọ́ wa pé ká lọ sí kábàárì ẹnìkan ká lọ gbàdúà ànábì ò wa pé ká lọ forí balẹ̀ fún ṣéwù kan torí bá ń tọrọ nǹkan kan lọ́dọ̀ ọba ọlọ́run ọba nìkan là á forí balẹ̀ fún. ọlọ́ni qul innama ana basharun mithlukum sọ fún wọn wa anabi sàlẹ̀ èmi náà abalẹ̀ èèyàn gẹ́gẹ́ bí yín ni mí yuha ilayya èmi gan fúnra mi wọ́n ń ṣe ọlọ́run ṣe wáhìyí fún mi annama ilahukum ilahun wahid wọ́n sì ṣe wáhìyí fún mi pé ọlọ́run ọba yín tẹ́ gbọ́dọ̀ jọ́sìn fún ẹyọ ṣoṣo ni faman kana yarju liqa'a rabbi gbogbo ẹnikẹ́ni tí ń bá ń gbèrò àti pàdé pẹ̀lú ọlọ́run ọba rẹ̀ lálàáfíà tó falya'mal 'amalan salihan kó ṣe iṣẹ́ dáadáa iṣẹ́ rẹ̀ wala yushrik bi'ibadati rabbihi ahada kò sì gbọ́dọ̀ fi ṣẹbọ pẹ̀lú ìjọsìn ọlọ́run ọba rẹ̀ wọ́n ní amalu salih iṣẹ́ kò lè jẹ́ dáadáa àyàfi tó bá ṣe déédéé pẹ̀lú sunna àdébí muhammad sallallahu alayhi wa sallam ẹni pé ó di dandan ká ṣàdúrà pẹ̀lú tí anabi sallallahu alayhi wa sallam fi kọ́ wa ìdínú ọ̀pọ̀lọpọ̀ wọn máa gbàdúrà tó dáadúrà ń bá lè gbà ìsìtìdára ìjì lásán ni torí pé ọ̀pọ̀ náà àwọn èèyàn àwọn èèyàn máa wá ń bá wa ipe àfa ẹ̀ bá wa gbàdúrà tó sì jẹ́ pé ìwọ tó ń lọ bá ipe kọ́ ọba wọn gbàdúrà yìí ọ̀ gbàdúrà wọn ẹni ó sì ní ọba òun gbàdúrà yóò sì wá padà wá máa dúpẹ́ eléyìí fi hàn pé àdúrà tá à ń gbà kọ́ ni lọ́gbà torí pé ọ̀pọ̀ báyẹn láwọn tó ń bẹ̀ wá pé ká bá wọn gbàdúrà a sì gbàdúrà òun ó sì padà wá láti pé àwọn ń dúpẹ́ pé ẹ ṣeun àdúrà ti gbà. so tó o bá tiẹ̀ wá gbàdúrà ọ̀hún ọ wá rò pé bóyá àdúrà rẹ tó o gbà ló jẹ́ kí èyí ni pé gbogbo ntọ́ bá ṣe tẹ́lẹ̀ ọlọ́wọ́n bá ó ṣe àdúrà yẹn ìjọsìn ló jẹ́ ó ní àwọn ohun tí àdúrà máa ń ṣe àpọ̀dà wa sọ̀rọ̀ lórí ẹ̀ àmájẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta ó ní fíkọ̀tùbìlà ká ní ìfọkàntán pẹ̀lú ọlọ́run ọba ká fọkàn tán ọlọ́run ọba tá à ń bẹ̀ òun gan fúnra ẹ̀ ká sì ní àrídájú pé ìmọ̀dájú pé ọlọ́run ọba yóò dá wa lóhùn torí mélòó làwọn tó ń bẹ ọlọ́run ọba tó yẹ pé àwọn náà wọ́n ń bẹ ọlọ́run ọba pẹ̀lú iyèméjì ni torí pé ń bẹ lọ́wọ́ ọba kọ́ lọ́wọ́ ọba ṣe nǹkan fún un ó sì tún lọ bẹ lòmíì lẹ́gbẹ̀ẹ́ so ó ti ó ti fi iyèméjì sí ìbẹ lọ́wọ́ ọba rẹ̀ ti ń bẹ. innama qawluna li shay idha aradnahu an naqula lahu kun fayakun ọlọ́wọ́ ọba tí ó ń bẹ yìí kò ní kò ní ìdí àti ṣe wàhálà kankan jẹ́ bẹ́ẹ̀ lásán ni ó wí yóò sì máa jẹ́ so kí a ní ìfọkàntán pẹ̀lú ọlọ́run ọba gangan tá n bẹ̀ bákan náà anabi sàlá sàlá ni yá ibadi law anna awwalakum wa akhirakum wa insakum wa jinnakum qamu ala fi sa'idin wahidin fasaluni fa'ataitu kulla insani mas'alatahu. ما نقص ذلك من مما عندي إلا كما ينقص المقية إذا أدخل البحر anabi sàá sálà ni ẹ̀yin ẹrú mi ẹ lọ mọ̀ pé tí ẹ̀yin ẹ̀dẹ́ ènìyàn àti àlìjẹ̀nù àkọ́kọ́ yín dé ìkẹyìn yín pátá kẹ wá tiẹ̀ wá dúró sórí ilẹ̀ ẹyọ kan kí gbogbo yín kẹ péjọ sórí ilẹ̀ kan kẹ́ ẹ wá máa bẹ lọ́n ní bùkátà yín tele yàtọ̀ sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yàtọ̀ gbogbo ẹnikẹ́ni ń bẹ lọ́n yàtọ̀ sí ti ẹnìkejì rẹ̀ ń bẹ anabisa asala ni ọlọ́n ní ń ṣe fún yín tí ó sì sí nǹkan tí ó dínkù nínú tí ń bẹ lọ́dọ̀ mi so ìbẹ́lọ́n ò nídìí àti àti àti àti ṣe kinní rẹ̀ pẹ̀lú ẹnìkan. E ipe àyàfẹ́ nìkan ní ọ̀bọ̀ ọbẹ̀ lọ́hùn ìwọ gangan fúnra rẹ la fẹ́ kọ ọbẹ̀ lọ́hùn fúnra rẹ kò sí aburú láti fi èèyàn rẹ ṣe tawassul fún àdúà ṣùgbọ́n wọ́n gan ọ láti máa bẹ̀ lọ́hùn ìwọ tán bẹ̀ lọ́hùn fún ìwọ náà láti máa bẹ̀ lọ́hùn báwo ni wọ́n ṣe máa bẹ̀ lọ́hùn fún wọn kọ́ ẹ pé ìwọ sì wá jẹ́ ghafil onígbàgbé ọ̀hún bìkítà pẹ̀lú ọlọ́run pẹ́ẹ́pẹ́ẹ́ wọ́n sì ń bẹ̀ lọ́hùn fún ọ kò sì fẹ́ kí àdúà ó gbà so ele ẹni tí ó bẹ lọ́n ọ láti ní fíkọ̀ ẹni pé ìfọkàntán ọlọ́run ọba yìí pé tóun bá bẹ lọ́run ọba ọlọ́run ọba yóò gbọ́ àdúrà òun wọ́n ti fi àsìkò hàn mí àsìkò ọ̀hún sì ti kọjá tó a dùn ó báyìí èyí tí a ṣe tó ṣe déédéé ọlọ́run kó fún wa èyí tí a ṣe àṣìṣe ọlọ́run kó foríjì wa asalaamualeykum wa rahmatulah. وعليكم السلام نعم اوكي نعم alákọ̀ọ́kọ́ ni pé ìyí aṣọ padà wọ́n ní pé lẹ́yìn ìgbà tí imam bá kírun tán tó ṣe khutba fáwọn èèyàn wọ́n ní nígbà tí ọ̀rọ̀ ń bọ̀ wá lórí ẹ̀ wọ́n ní nígbà tí ó wo alqibla láti bẹ̀rẹ̀ sí gbàdúrà ibẹ̀ yẹn ni ó ti yí ẹ̀wù padà wọ́n ní ìyẹ́ ẹ̀wù padà yẹn gẹ́gẹ́ bí àfihàn èyí ni pé ìró dùnú ó ní pé ipò tá a wà tẹ́lẹ̀ yóò yí padà sí rere that means pé tẹ́lẹ̀ àárò mi gbogbo àwọn nǹkan ọ̀sìn gbogbo wọn ni wọ́n ń kú gbogbo àwọn nǹkan ọ̀gbìn gbogbo ẹ̀ ni wọ́n bàjẹ́ so wọ́n ní ìyí aṣọ padà tá a ṣe yẹn òun ni bí bí ìró dùnú ni pé situation wa nísìnyí yóò yí padà àwọn míì dẹ̀ ni wọ́n ní ìfi ìrẹ̀lẹ̀ àti àti pé àjẹ́ nǹkan kan hàn fún ọlọ́run ọba torí pé awọ aṣọ wa normally ní tẹ́lẹ̀ ní ìsìn àwa yí padà sí òsì a fi òsì sọ́tún a fi tó jẹ́ pé a lè wọrú aṣọ lọ bá nọlé àná a ní wọrú aṣọ bá láti lọ wá ìyàwó so eléyìí ní ìsìn a fi wà hàn níwájú ọlọ́run pé a fi ìrẹ̀lẹ̀ hàn torí dè ẹ̀rọ ní anabisa asalam ó mutawadhi'an mutadhallilan mutakhashi'an gbogbo jáde irun náà ẹ̀kọ́ pé gbogbo ẹnikẹ́ni tí ó bá bẹ lọ́hùn ọba irú bó ti yẹ kéèyàn bẹ lọ́hùn kéèyàn bẹ lọ́hùn pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti ìbẹ̀rù àti pé èèyàn ti á fi hàn sọ́lọ́ pé èèyàn jẹ́ nǹkan kan pẹ̀lú pé kéèyàn mọ̀ dájú pé gbogbo treasure gbogbo nkóhun ọwọ́ ọlọ́run ọba ló so ọlọ́run ọba náà ní ti máa ń ṣe bó ṣe wù so èèyàn nìyẹn so bet àwọn afáàní wọ́n yí ọ̀tún sí òsì òsì sí ọ̀tún bóyá ilé máa rò pé ṣé wọ́n bẹ̀ wulẹ̀ ni wọ́n ṣe náà ni wọ́n láti sọ àwọn nǹkan tí wọ́n fún wọn sọ èèyàn lè torí pé wà nù rú ipò báyẹn kó a bá sọ ẹ lẹ̀ ní gbogbo náà tẹwàásù bó tilẹ̀ jẹ́ pé a ń wá sọ̀rọ̀ torí pé istisqa yẹn gan aaka nínú hadith anas ẹlẹ́ẹ̀kejì ìgbẹ́ arákùnrin kan wọnú mọ́ṣáláṣí ó ní ìwọ ànábì sàlá gbogbo àwọn nǹkan ló ti bàjẹ́ gbogbo ọ̀nà ló ti di báwa ẹbẹ lọ́n kọ́ lọ́wọ́ bá rojò so ọlọ́ọ̀bá ta ni anabi sallallahu alayhi wa sallam ó sì tawassuli pẹ̀lú àdúrà anabi sallallahu alayhi wa sallam so tawassuli pẹ̀lú àdúrà náà fi máa ṣe tawassuli so uh, sayidina umar nígbà tí ọlọ́ba Abbas kábàrí anabi sàásálà wà Madina àbẹ́ ẹ̀kọ́ ni mọ́sálásí Madina náà sì wà èéṣe tí ò lọ sí kábàrí anabi sàásálà nǹkan lọ pé wà anabi bá abẹ náà nǹkan lọ́wọ́ bá rojọ́ o torí pé kí ni ẹni tó ti kú ẹbẹni tó ti kú sọ̀rọ̀ torí pé kò lè gbọ́ so now anabi ti kọ́ wa pé ẹni tó wà lábẹ́ mi làbẹ́ kì í ṣe ti ó ti kú ọlọ́run ọba nìkan láàlè bẹ̀ ní gbogbo ògbà so anabi náà máa lọ bá tẹ́lẹ̀ ní ìsìn wọn lọ bá anabi mọ́ wọn lọ bá abbas so tawasul bidua isolihin ẹni pé tawasul pẹ̀lú àdúà ẹni rẹ̀ bí bá wọn gbàdúà nígbà tí ọ̀kan nínú àwọn sàábẹ́ anabi sàlẹ̀ sẹ́lẹ̀m tí ó wọnú lé um, ọ̀kan nínú nam Abu Darda kò bá Abu Darda nílé ọba Ummu ní Ummu wa ní lágbájá ṣé ò ń sí hajj ní ọdún yìí ó ní bẹ́ẹ̀ ni ó ní má gbàgbé wa nínú àdúà torí pé anabi sàlá sàlám ní gbogbo ẹnikẹ́ni tó bá gbàdúà fún ọmọ ẹ̀yà rẹ̀ ní àìmọ̀ rẹ̀ wípé àwọn màláìka ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n mọ̀ sọ wípé ìwọ náà gẹ́gẹ́ bí o ti gbà fọ́mọ ẹ̀yà rẹ̀ ìwọ náà ní irú rẹ̀ onígbà tó ń wá oní fún ìyàlẹ́nu nígbà tó ń jáde tán òun wọnú ọjà lọ lòun bá sì pàdé Abu Darda lọ́n abiré pé mọ́délé rẹ ní ìsinmi ọ̀bọ ṣùgbọ́n nǹkan kan tí Ummu Darda tó wí ni ó ni èmi náà gbọ́ láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam so bí wọ́n ti máa ń ṣe rẹ láti ṣe tawassul pẹ̀lú àdúrà ẹni rẹ náà so ẹ bá ẹ bá gbàdúrà má gbàgbé wa pẹ̀lú nínú àdúrà àdúrà yìí àìgbowó sí o torí pé a gbọ́ pé àwọn eléyìí wọ́n sanwó so owó àdúrà yìí àmọ́bi tó ti wá ṣùgbọ́n n tí ò bá dáa jù ó ní pé káwọn èèyàn kan kan specify kí ni tí à ń fẹ́ gbogbo òkójọ tá a bá ti fẹ́ wá owó ká specify pé owó yìí o à ń fi ran mọ́ṣáláṣí lọ́wọ́ à ń fi ran ìjọ lọ́wọ́ à ní pè ní owó o àdúrà torí bá àdúrà ò so àwọn sàábì anabi sàlẹm bí wọn bá sọ fẹ́ nìkan anabi sàlẹm gan fún rẹ̀ ó sọ fún sayidina umar àbí ẹnìkan náà àwọn sàábì rẹ̀ tó ń lọ sí aka ìgbẹ́ látàsánnà látàsánà fi dùwà ìk mọ́gbàgbé wa nù àdúrà rẹ̀ so kì í ṣe ti àgbòwọlé lórí Allahu alim wa aleykum salaam lọ́sàn án sọ̀rọ̀ pẹ̀lú èèyàn kan wá ní ọ̀wásù ó mú àdìsí tí wọ́n lọ bá Abbas lẹ́yìn ikú àwọn ọmọ àti lẹ́yìn ìgbà wọn ṣùgbọ́n náà àdìsí wọn ló wọ́n ṣe ọ̀wásù pẹ̀lú Abbas ó wá ní ìyẹn ní àwọn táwọn fi ń fi ẹ̀tọ́ àdúrà pé gbọ́dọ̀ kó lálágbájá wọ́n fi àwọn fi Abbas náà tọrọ. bí dùn àìhì wọn ò fi wọn ò ṣe tàwásùl pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam wọ́n fi ṣe tawassul pẹ̀lú àdúà nabi sallallahu alayhi wa sallam lẹ́yìn náà wọ́n tún ṣe tawassul pẹ̀lú àdúà abbas pẹ̀lú àdúà rẹ̀ kì í ṣe pẹ̀lú ẹ̀yàn bìdáàtì yìí ìpè wàá bá a ṣe àdúà náà ẹni pé wọ́n ló síwájú wa láti bá wa ṣe àdúà náà. afọn ee náà. wọ́n ṣe kìlọ̀ nígbà bíi ládàá. àdìdí kíyàn tẹ ọwọ́ nígbà tó bá ṣe àdúrà kó wá fún bọ́ra ṣé ara gbígba àdúrà ni. ẹjọ ìbéèrè alákọ̀ọ́kọ́ yẹn gan mi ò gbọ́yé ẹni. ẹni tí ó bẹ ọlọ́run àríkọlá pé ọlọ́run kí ọkọ̀ tó ti kí ọbẹ̀ fún òun tó bá tó wá ń ṣe ìgbìyànjú láti wípé ó ṣe ìgbìyànjú pé òun lè rí kó máa ṣe ìgbìyànjú sí ọ̀tún sósì. ìgbìyànjú rú wo ṣé ń ṣiṣẹ́. iṣẹ́. náà ní iṣẹ́ ní iṣẹ́ àti ní iṣẹ́ tó ń ṣe ẹgbẹ́ ó ń ọ̀dọ̀ lọ́dọ̀ àwọn èèyàn. ń bọ̀ ó ń tọrọ àrísìkí lọ́dọ̀ ọlọ́run kò jókòó lé ń ṣiṣẹ́ àbí èyí pé ìtò ń ṣiṣẹ́ eléyìí ìtìkọ́dù asbab nìyẹn iṣẹ́ ṣíṣe sábàbí àrísìkí ni àbí ọlọ́run sì ní àrísìkí ọ̀hún lọ́dọ̀ àwọn bẹ náà pé láti ara sẹ́tà ń ṣe ọlọ́run wa kó ṣe àrísìkò fún mi ṣùgbọ́n ìyẹn tútẹ́ ìwé ẹ̀yàn àmọ́ tútẹ́ ìgbà lérò náà irú ìyẹn tó ṣe àjò àjò yorùbá ok ẹni tí ó bẹ ọlọ́run balẹ̀ jọlá tó wá wò pé a bẹ́yà nínú àwọn ìyá tá a jọ wà pé a kò lè lọ ẹgbẹ́ ẹ̀rọ lórí báyìí ẹ̀rọ ah òun náà láti kọ́kọ́ ṣèwọ́ síwájú gbogbo nǹkan tí èèyàn bá ní agbára àti ṣe fún yàn tá a bá bẹ̀ wípé kó ṣe fún yàn kò sáburú nù ẹ̀ torí pé ó ní agbára láti ṣe so eléyẹn kìí ṣe ti eh, ọlọ́run nìkan ló lágbára láti ṣe mò ń wá bíi ten thousand naira nísìn láti ṣe nǹkan kan mo á lọ bẹ̀yẹn pé kó ràn mí lọ́wọ́ kó yá mi ní ten thousand lásìkò àná ìṣàṣàlà wọ́n yáwó àbí wọn yáwó ni wọn yáwó ṣe nǹkan ẹni tó sì yáwó lọ́wọ́ rẹ̀ ọ láti bẹ̀ ọkàn ní lọ pé wá yá mi <laughs> so so ìyẹn ó ṣe nǹkan kan tí ó lòdì sí Islam pẹ́ẹ́pẹ́ ìfọwọ́ àdúrà bọ́jú àkọ́kọ́ ni pé ọ̀rọ̀ ń bọ̀ wá lórí ẹ̀ ṣùgbọ́n àkọ́kọ́ gbígbọ́wọ́ sókè eléyìí thabit. Okay sunna Nabi sallallahu Alaihi Wasallam. sallam kì í wá ṣe gbogbo àyè gbogbo àyè tí sallallahu Alaihi Wasallam sallam ti máa ń ṣe ìgbọ́wọ́sókè gbogbo ẹ̀ láṣẹ àlàyé ẹ̀ torí pé a ó rí pé nínú àwọn àdìsí tá a mú wa wípé anabi sallallahu Alaihi Wasallam sallam ó gbọ́wọ́ sókè kódà débi pé wọ́n rí abíyá rẹ̀ so ó ní àwọn àyè tí anabi sallallahu Alaihi Wasallam sallam ti máa ń gbé ọwọ́ sókè láti gba àdúrà so wíwá fi àdúrà bọ́jú àwọn afáàsì tíra lọ́pọ̀lọpọ̀ lórí ẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn hadith tó wá lórí fífi ọwọ́ bọ́jú ọ̀pọ̀lọpọ̀ wọn pátá kò sí ti ó wà sọ̀hẹ́ so in táwọn afáà mi ń wò torí pé sẹ́rí bí kíní ulumul hadith bíi science ni so àwọn ẹlòmíì wọn ní perspective tiwọn àwọn kan wò pé torí pípọ̀ rẹ̀ tá a bá kó wọn jọ báwọn ó dẹ pé ó lágbára nìyẹn so a lè fi ọwọ́ a lè fi sẹ̀rí láti fi ọwọ́ bọ́dú àwọn míì sì ní gbogbo etí ò bá ti ṣe sọ̀rí àwọn èéfín ṣiṣẹ́ pàápàá jùlọ irú eléyìí eléyìí ṣe fàbọ́ ìlú làmán eléyìí iṣẹ́ ṣiṣẹ́ ni ló ti jẹ́ pé ó láti jẹ́ ntí àrí súnà àrídájú lórí ẹ̀ so inṣàlá a tún wá ṣe àlàyé nínú àwọn àlàyé tí àwọn afáṣe lórí fífọwọ́ bọ́jú Allah alim náà bet ó wà nù sunna anabi sàlá sẹlẹm anabi máa ka amuawidhatani àti ikhlas tí ó fi bọ́jú a tún fi bọ́ àwọn hasan àti son a fi bọ́ a fi pa wọn lára eléyìí fine a rí láti sunna anabi sàlá sẹlẹm ṣùgbọ́n eléyìí kò jọ ká gbàdúrà ká fi bọ́jú torí pé eléyìí a ṣe ìsọ́ni so ń tá a kà sí sórí ọwọ́ yẹn náà àwọn àwa fi pa òǹtọ̀n lára so eléyìí kò sí ó yàtọ̀ sí irú ìyẹn wallahu alam náà. tèmi ni kó láwọn kan tó mọ̀ ọ́n kó ọ̀rọ̀ àwọn èèyàn wọn kó pamọ́ nílé tó nígbà tá ń ṣe àdá àfọlọ́mà tó kọ́ lọ́mà bá wa kó bá wa tẹ̀ kó dẹ̀ wá lọ́rùn tá a dẹ̀ mọ̀ pé àwọn wa wà ní ọ̀dọ̀ àwọn ẹnìkan tá a lágbára láti bọ̀ bá ṣé ó tọ́ pé kí kí a ṣe kí a ṣe ìṣọ̀kan yìí pé ká máa ṣèpèlè ẹni bọ́jú tí ó bá ní àwọn ọ̀rọ̀ yìí nínú ilé wọn tí ẹ ká ní kí wọ́n kó jáde <laughs> ó lè solúṣọ̀ lè wá everybody mọ̀ pé kí ní tó máa mú mọ́ èèyàn tó bá fi lè kó jáde gbogbo problem ti wá ẹ̀ ìdílé làwọn máa sọ àyàfi tó bá wọn náà wà láti lè wáyà but eh, solution ọwọ́ àwọn kan ló wà very simple kí ó tọ́ kẹwọn afárá máa ṣe wá sí pé ẹ̀yin tẹ kó kí wọ́n ẹ̀ bá wọn ẹ̀ kó jáde tí ẹ̀ bá lè kó jáde kẹwọn ló máa làánà wọn kí ó máa tọ́ bẹ́ẹ̀. sẹ́rí àkọ́kọ́ ni pé kò tọ́ ah, bẹ́ẹ̀ làánà gbogbo ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ pè yọ gba owó èpè so àwọn náà wọn ọlọ́run wọn ń ṣẹ́bi ilé wọn àwọn mọ̀lẹ́kà ọlọ́run gan ṣẹ́bi ilé wọn bẹ́yìn ò tiẹ̀ wulẹ̀ ṣẹ́bi ilé wọn bẹ́ẹ̀ kí wá ṣe pé ẹ wàá péjọ ẹ máa ṣẹ́bi ilé wọn ọlọ́run ọba náà lẹ́ bẹ̀ fún solution torí pé ọlọ́run ọba tí ó fún wọn ní agbára lórí yín láti kó ọ̀rọ̀ yìí nǹkan kó pamọ́ ọlọ́run ọba òun lágbára àti rẹ̀ wọn lọ́kàn láti kó ọ̀rọ̀ jáde so ọlọ́run ọba náà lábẹ́ pé kí ọlọ́run ọba kọ́ba rẹ̀ wọ́n lọ́kàn pé ó kó ọ̀rọ̀ lọ ṣùgbọ́n tá a bá làánà wọn wọ́n ti kó wọn pamọ́ tó bá tiẹ̀ wàá bọ́lẹ̀ tán kú bóòlù owó wọn ó sì jáde torí pé a ti làánà wọn sì ti kú wọn sì kó owó tá a kó pamọ́ tó yẹ pé wọn yéé sọ fẹ́ nìkan kan àfi àwọn tí wọ́n bá gbàgbọ́ gan so ẹlòmíì gan ìyàwó ẹ̀ gan ọmọbi tí ó kó wọn sí ká tó wá ní ẹlòmíì ta so tó bá kú owó kú pẹ̀lú owó náà nù so kákó wa bẹ náà pé ọlọ́run ọba kọ́ bá ṣe kọ́ bá rẹ̀ wọ́n lẹ́mìí kó kówó ń jáde kó kí àwọn èèyàn ṣàǹfààní pé ó pé ju kásẹ̀ pè fún wọn lọ pàápàá jùlọ anabi sàn sálẹm ti ní ọlọ́run ọ̀rẹ́ mi láti máa ṣépè fáwọn èèyàn ọlọ́run rẹ̀ mi ní olù oníkẹ́ni so èyí tó yẹ káwọn náà kọ́ sí nìyẹn wallahu alam tó wa aleykum salaam tó. pé àwọn ìmọ̀ wọn bá ìjọba mi sí àdúrà bẹ́ẹ̀ wọ́n sì mọ̀ pẹ̀lú kẹtẹ sọ́ọ̀sì pé kò dà kí ọmọ wa irú ní àsìkò wa yìí ọ̀pọ̀ pé ẹwà bàbá mi ṣàdúrà tó pé tó ni àbí wọ́n ṣe irú àwọn tó àbájọ́ bá specialist wọ́n kí wa kí ni irú èèyàn àtàkùn àbẹ fún irú èèyàn bá wọn sọ pé ṣẹṣẹ lókè ìwọn bá yẹn ṣàdúrà. no abánisàdúrà ìṣẹṣẹ àkọ́kọ́ tó ẹ mọ̀ pé níṣẹ́ ìtorí pé iṣẹ́ oní tá à ń ṣe tá à fi ń rí bíbọ̀ àṣírí oníṣẹ́ tó a lè pè níṣẹ́ is better kí wọ́n fi ṣe iṣẹ́ eré tó dáa jù nìyẹn but eh, ìgbà míì ohun tí ó máa ń wáyé ni pé àwọn tí wọ́n ní ká ẹ bá wọn gbàdúrà wọ́n ti bìlíìfì pé táwọn bá gbàdúrà tán àwọn láti ṣe ọrẹ that is fine gbogbo yẹn náà ọ̀nà tó dáa ni láti fi wá gbígbà àdúrà àti tẹ ọrẹ so tó bá wá wù lẹ́yìn mi pé ẹni tó bó ń gbàdúrà kó wọn ta lọ́rẹ fani ìmàhíya ọrẹ ni tó bá wà nínú àwọn tí wọn ń gba ọrẹ kọgbà ọrẹ ni so eléyìí yẹn kò sí aburú náà ṣùgbọ́n káwá so pọ̀ mọ́ àdúrà ìpowó rẹ̀ nu so eléyìí yẹn ni ò sí Allahu alam irú ẹni tó jẹ́ pé òun jókòó sílé sà àwọn ìwọ máa ń pa. òun náà láti sọ pé kìí ṣe sẹ́ kìí ṣe sẹ́ eléyìí kúkú kọjáde kó ń lé kó ṣiṣẹ́ kó wá máa ṣàdúrà yẹn fáwọn èèyàn fi sabilillah torí pé bí bí ṣe ń gbàdúrà fáwọn èèyàn yẹn náà òun gbàdúrà fúnra rẹ̀ náà ni so àwọn sàhábà anabi sàlá sàlám tí wọ́n ní mustajaba du'a tán dára wọn mọ̀ wọ́n ń sá wọ́n ń sá káwọn èèyàn mọ̀ mọ̀ wọn. mo ti sọ̀rọ̀ arákùnrin kan tó wọ Madina lásìkò kan bírí ó wọ Madina wọ́n bẹ lọ́n fún òjò ọlọ́run ọ̀rọ̀ jù nígbà tó wá wọnú Madina ó rí irú ipò táwọn èèyàn wà wọ́n á béèrè pé kí ló dé wọ́n ní àmọ́ tí pẹ́tà ti rí òjò kẹ́yìn kò sójò gbogbo àwọn nǹkan ńkó ló ti bàjẹ́ gbogbo àwọn ẹranko gbogbo wọn ni wọ́n ti ń kú. ó ó kírun tán nu mọ́sálásí rákà méjì rẹ̀ ńgbà tó dé ẹnu ọ̀nà mọ́sálásí lọ́wọ́ abẹ lọ́wọ́ ọba wọ́ lọ́wọ́ ọba rojò wọ́n ní kò sí ìsújò kankan nínú Madina njọ́ náà lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni immediately lọ́lọ́wọ́ bá bẹ̀rẹ̀ sí rọ̀jò so ẹni ọwọ́ amagba tí ń bẹ lọ́wọ́ ọba yun ọwọ́ àtẹ̀lé pété ni ọ́ níbẹ̀ náà ló ti bẹ̀ lọ́wọ́ pé wọ́ àṣírí tí ń bẹ láàrin èmi rẹ àwọn èèyàn ti mọ̀ mú mi sọ́dọ̀ rẹ bẹ́ẹ̀ náà ló sì fọ́lẹ̀ tó kú so ẹni tó ní mustajaba dua òun gan bẹ̀rù láti káwọn èèyàn mọ̀ torí pé àwọn èèyàn wọ́n máa súnyàn lọ síbi ṣírkù ni tán báyìí lè mọ̀ wọ́n mú pé nǹkan kan lòun kátó wá wípé èèyàn tí ó tó ẹgbẹ́ òun náà èrú ní jẹ gàrí rẹ̀ So Allah musta'an. Assalamu alaikum wa rahmatullah.